وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيبو أن يربوا ولا ليتني والسلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àlàyé tí a ń bá lọ lórí tíra òṣòlù sunna ti alimam albarbahari rahimahullahu ta'ala abá ọ̀rọ̀ débi <clears throat> àkọlé àbí ká sọ pé àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ibi tí àfáà ti ń sàlàyé fún wa pé ìpìlẹ̀ tí a mọ jama mùsùlùmí tí èèyàn gbọ́dọ̀ wà lórí ẹ̀ tá a lé lórí pé àwọn náà làwọn sàbí anabi ridwanullahi alaihim ajma'in àfáàwá sọ fún wa pé àwọn wọ̀nyí náà là ń pè ní alùsùnàtì wàlìjàmáà gbogbo ẹni tí máa ń jẹ́ alùsùnàtì wàlìjàmáà gbogbo ẹni tí máa ń jẹ́ alùsùnàtì wàlìjàmáà ń fi di tiẹ̀ ń fi ń tẹ̀lé ti àwọn sàbí ànábì ìlànà wọn ní tẹ̀lé tóun náà fúnra ẹ̀ tóun náà fi wá ń jẹ́ tá a fi wá sí òun náà manu alùsùnàtì wàlìjàmáà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a sàlàyé fúnra wa pé àfáàní faman lam yakhudh anhum ẹni tí ó bá ti mú tiẹ̀ látọ̀dọ̀ àwọn sàábẹ́ yìí tí ó bá mú ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ wọn faqad dalla wabtada irú ẹni báwọn ó ti sọnù ó sì dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn wa kullu bid'atin dalala afáwa ní gbogbo àdádálẹ̀ yẹn yẹn ànú ni nínú ẹ̀sìn gbogbo tí a bá ti dálẹ̀ nínú ẹ̀sìn ànú ni wad-dalalatu wa ahluha fin ina, ati anu, àtàwọn tí ń tẹ̀lé àwọn tí ń rìn lójú ọ̀nà afáàní gbogbo wọn tó bá dijọ́ gbé di alikiyama fi nar Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbé di alikiyama anabi sallallahu alayhi wa sallam ní inú ná òní wọn lọ tó bá dijọ́ gbé di alikiyama. naam àwọn sàlàyé fúnra wọn bẹ́ẹ̀ pé àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń gbára lé sọ́mọ́ ń sọ̀rọ̀ pé bídíà kan bẹ tó jẹ́ bídíà tó hasana tó jẹ́ bídíà tó dáa ṣègbè látara bẹ̀ wọ́n fẹ́ gbàbẹ̀ wọlé tí wọ́n máa wá dáadáa dálẹ̀ lóríṣiríṣi sínú ẹ̀sìn a sọ̀rọ̀ nípa maulid ọjọ́ bí anabi bí wọ́n ṣe dálẹ̀ àwọn tó dálẹ̀ àti wá mẹ́nu lé sọ̀látùl fati èyí tó gbajúmọ̀ jù tó jẹ́ pé nínú àwọn sàlátù tó gbajúmọ̀ láwùjọ tó jẹ́ pé àwọn ti ẹ̀ fẹ́ sọ di bí ìbé bí ìgbà tó jẹ́ pé aya inú alukurani ní ìgbà tó pé inú alukurani ló wà so àwọn sàlàyé fúnra pé sàlátù fàtì yìí téèyàn bá mọ ọ̀nà tó gbà wá <clears throat> tó fi dáyé nǹkan tó yẹ kéèyàn ó jìnà sí ni tí ó yẹ kí mùsùlùmí kò tiẹ̀ máa kà á rárá kò sì yẹ kí mùsùlùmí ó ní àdìọ́kàn irú àdìọ́kàn ti ń bẹ fún salatul fati tíra kan bẹ wọ́n ń pè ní jawahirul ma'ani tíra yìí tíra tó gbajúmọ̀ gan ni nínú tíra àwọn tìjàníyà àwọn súnfí náà lójú ọ̀nà tìjàníyà tẹ bá bèè lọ́wọ́ wọn nípa jawahirul ma'ani ipe sẹ́mọ tíra ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò ní máa nu wọn torípò náà nìpìlẹ̀ Tìjàníyà láti inú Jawahirul Ma'ani òun náà láti wá ka ọ̀rọ̀ jáde fúnra wa ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú Salatul Fati láwọn nǹkan tí ọ̀nà tí Salatul Fati gbà wá àti ọlá táwọn tí wọ́n dá Salatul Fati lẹ̀ ọlá tí wọ́n fún Salatul Fati kí àwa náà wá tẹ́tí ká gbọ́ ká gbé sínú làákàyè káwá gbé sórí òṣùwọ̀n súnà nàbí sallallahu alaihi wasallam ká gbé sórí òṣùwọ̀n alukur'an tó jọra wọn inú jawahirul ma'ani tabalọ lè wọnú péjì 95 péjì 95 ẹni tó kọtíra yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ali Sharazi ọ̀kan nínú àwọn ọmọkéwu Ahmed Tijani ni tá pè ní right man ní wọ́n ń pè ní ọ̀tún bí ọ̀tún rẹ̀ ni tó jẹ́ pé kò sí tó fẹ́ sọ tí ò ní mọ̀ sí òun ló wá kọ tíra yìí sábà lọ wọnú page ninety five ó ní wà á máa fọ́tìlù sọ̀láàtì fàátì hìlìmà ògùlè ó ní ẹ̀rí ọlá tí ń bẹ fún sọ̀láàtì fàátì hìlìmà ògùlè ìlà àkìrì ha tó fi dé ìgbẹ̀yìn rẹ̀ ó ní fọ̀kọ̀tẹ̀mí ìtù ṣẹ́ìkànnà ó lóun gbọ́ iṣẹ́ ìkọ̀ àwọn Ahmad Tijani yakul ń sọ báyìí pé kuntu mushtagilan bidikiri salati al-fatihi lima ugulik hatta hina raja'tu min al-hajj ila tilmasan onígbà tó ń darí hajj tó ń padà sí ìlú tí wọ́n ń pè ní tilmasan ó ní òun wá máa ń ka salati al-fati gan ó lóun máa ń sá ìrójú pẹ̀lú pé salati al-fati nìkan òun máa bíbí tí òun máa ká lima ra'aytu min fadliha ó ní nítorí kí ló fà tó ń fi ń kà nítorí ọlá tóun mọ̀ pé ń bẹ fún salatul fati ó ní wàhúwà annal marratal wahidata ó ní ọlá tóun rí ti ń bẹ fún gbà ó ní pé téèyàn bá ka salatul fati lẹ́ẹ̀kan bí sixty mi àti alfi salat ó ṣe déédéé six thousand six hundred thousand àsàlátù mi téèyàn bá ṣe ó ní ọlá tóun rí pé ń bẹ fún pé téèyàn bá ka salatul fati lẹ́ẹ̀kan ó ṣe déédéé hundred thousand àsàlátù mi téèyàn bá ṣe salatul fati àti salatul ibrahimiya tí anabi sallallahu alayhi wa sallam tó kọ àwọn sàábé gbogbo ẹ̀ náà yìí náà ti kó sínú rẹ̀ o ó ti yé báwọn náà ó ní kàmá huwa fi wíìdàtìl jabud jabub ó ní kẹ́kọ̀ọ́ ti wà nínú tíra kan ẹ̀ wíìdì tíra sanpé ní wíìdàtìl jabub ó ní wọ̀kọ̀ dákà sahibul wíìdà ó lẹ́ni tó kọ tíra àwọn wíìdì yìí ẹ̀ sayyidi muhammadu bakiri as-siddiqi ó ní orúkọ ẹni òun náà ní kíni muhammadu bakiri òun ló kọ sọ̀látù fati olóhùn di pé ọlá tó kọ sí i pé bẹ́ẹ̀ nu nazilu misr ẹni tá a pè ní bákírí tó kọ fati yìí ó ní ó ìlú misra ni ẹni báwọn ní ó wá ìlú misra ó wá gbèlú misra ó ní wàkánà kútùbán ó ní bákírí tó ń wí ó ti dé kó kútùbù àwọn kò táwọn sunjú máa ń fúnra wọn tàbí gáúsù òun ní eléyìí gbogbo wọn ó wá ká àwọn kútùbù ó wá ká àwọn àwùtáàdù ó kìnnìkan ó ní bákírí tó ń yìí olókìdépò kútùbù kọ́l bákiri wá sọ pé anna man zakaraha marratan ó ní ẹni tó bá ka sàlátù fàájì lẹ́ẹ̀kan ẹ máa gbọ́rọ̀ tí bákiri sọ ó ní ẹni tó bá ka sàlátù fàájì lẹ́ẹ̀kan wàlàmù yadkhulu aljanna tí ò wá wà aljanna ó ka sàlátù fàájì kò wá wà aljanna wàlìyàkùbí sahibaha indallah ó ní tó bá jẹ́ ọ̀gbẹ́jà alìkíyàmà kó so ẹni tó mú sàlátù fàájì kó so lásọmú ó ní kó so bá kiri tó ń sọ̀rọ̀ àti fàájì ó ní kó so lásọ mú tó bá fi lè kà á tó bá fi lè kà á tí ò bá wá wọ àlìjánná so ó wá ní òun wá bẹ̀rẹ̀ sí ti sọ̀rọ̀ àti fàájì ìlà anrahiltu ìlà tìlmasal min tìlmasal ìlà àbí samgun ó ní ìgbà tó òun wá bẹ̀rẹ̀ sí ka sọ̀rọ̀ àti fàájì tó fi kúrò nílùú tánpẹ̀ ní tìlmasal tó fi lọ sí ìlú tánpẹ̀ ní àbí samgun ó ní falama رأيت الصلاة التي فيها المرة الواحدة بسبعين ألف, ألف ختمة من دلائل الخيرات قلوا وادبه وتوالي صلاة من ẹmọ wo ìgbà tó ń délù òun wá rí àsàlátù mi tó jẹ́ pé ọlá tí ń bẹ fásàlátù mi tó ń rí téèyàn bá ka alẹ́ kan ṣoṣo èyàn ó gba ládàá bíbà téèyàn bá ka dàlélù téèyàn ka dàlélù kairat ní seventy thousand times sàbẹ̀yìnà alifa khatma kéèyàn parí tu dàlẹ́lù àdáda yẹn dàlẹ́lù o àsàlátù bídíà náà ni ó ní òun á kan so tó pé ba bá fi lè wí lásán báyìí èyí gba aládàá nígbà ba ka dàlẹ́lù 7000 seven thousand times ó wá ní sàrátù lima ogule ila akhiriha ha ní bóun ti pa sàrátù fàájú jù ẹ̀rí nìkan pé ń ṣe tẹ́lẹ̀ nígbà tó wá rí mi ó tún ṣe ó tún ó ní wọ̀tàgàtù bí ha olóhùn wábẹ̀ yìí ti àsàlátù tó ń sọ yìí ó ní kí ni àsàlátù tó ń sọ yìí òun náà ni allahumma salli ala sayyidina muhammad wa ala alihi salatan ta'dilu jami'a salawati ahli mahabbatika wa sallam wa sallim ala sayyidina muhammad wa ala alihi salaman ya'dilu salamahum ó ní àsàlátù òjú báwọn náà lọ pé Allahumma salli ala sayyidina Muhammad ilé Allah bá àsàlátù fún aṣíwájú wa Muhammad wa ala ali Muhammad àwọn àwọn alẹ́ ànábì wa Muhammad salatan àsàlátù kan sáàdìlù jami'a salawati ali mahabbati tí ó àsàlátù yóò ṣe déédéé gbogbo àsàlátù àwọn tó ń segin tí wọ́n nífẹ̀ẹ́ ilé Allah subhanahu wa ta'ala wa sallama ala nabiyyina sayyidina Muhammad kó tún bá àsàlátù fún anábì àtàwọn alẹ́ rẹ̀ sàlámù àsàlámù kó bá a ti kẹ́ fún tó jẹ́ pé yóò ṣe déédéé kẹ́ gbogbo àwọn ó tán fẹ́ràn Allah subhanahu wa ta'ala tán ó lé léyìn nísìnyí tí owó máa ṣe lẹ́yìn kan báyìí nísìnyí ọlá ti ń bẹ fún ó ṣe déédéé kéèyàn pa Dalailul Khairat ní seventy thousand seventy thousand times ó wá ní lima ra'aytu fiha min kasratil fadl nítorí tóun fi ń ṣe ni pé nígbà tóun rí i pé á ọlá ń bẹ fún tó pọ̀ thumma amarani bi ruju'i sallallahu alayhi wa sallam ó ní lẹ́yìn ìgbà ó ní bá <laughs> ó jẹ́ pé ọdún wo ló wáyé jìnnà jìnnà jìnnà olùrẹ́ kìlẹ̀ sànàbí láyé láì mọ sẹ́ńtúrì ó ní bá ànábì ti pàwọn láṣẹ níbo ló ti rá ànábì ó ní bá ànábì ti pàwọn láṣẹ nu bèròjú í ìlà sọ̀láṣì fàtí lima ogule ànábì wa ni à ó padà sí sàlátì fàtí tó ń ṣe náà ni tó fi eléyìí lẹ̀ máa lọ sí sàlátì fàtí ó ní bàtà ànábì wa yíwẹ̀ fóun tán amúdà Tijani sọ ọ́ ó ní bàtà ànábì wa pàwọn láṣẹ kókó ń padà síbẹ̀ sàáltùhù sallallahu alayhi wa sallam òun wá ń bi ànábì sallallahu alayhi wa sallam pé à ń fàdílì ha ọlá wo ni bẹ fún sàlátì fàtì gan <clears throat> tó fi ní kí n padà sí sàlátì fàtì tó ní fi àsàlátù kí n fi kí n ṣe ó ní fa akhbarani awwalan ó lànà bí wàá kọ́kọ́ fún un nírò àkọ́kọ́ ìró tánà kọ́ fún un pa sàlátì fàtì ni pé bí annal marrata wahidata minha anábì ní tó wọn bá ka sàlátù fàátì <clears throat> lẹ́ẹ̀kan ṣoṣo sáàdì lumina alukur'an ti samarot anábì ní tó bá fi lè ka sàlátù fàátì lẹ́ẹ̀kan ṣoṣo ó ṣe déédéé kó n ka gbogbo odidi kur'an lẹ́ẹ̀mẹ́fà ẹ wò yálà yàrá ó lé anábì ló sọ bẹ́ẹ̀ fóun pé tó wọn bá ti ka sàlátù fàátì bó ṣe kéré máa ó ní tó wọn bá ti kàálẹ̀ kan ṣoṣo ó lé anábì ní ó ṣe déédéé kó n ka kur'an ní èmèló ẹ́ ti samarot kéèyàn parí odidi kur'an lẹ́ẹ̀mẹ́ló lẹ́ẹ̀mẹ́fà tí ramadan náà ti ń parí dé ẹ̀rí parí kùránì lẹ́ẹ̀mẹ́fà tí ẹ̀má fara balẹ̀ kárada <coughs> ẹ̀ẹ́n tọ̀ òun wá ní tó bá ti kàtàkàtù fà á ti tó pé tí má ká ní ti kò gbà ní ìṣẹ́jú kan ẹ̀ lè kàtàkàtù fà á ti ìṣẹ́jú kan ó wá ní tó bá ti kàtàkàtù fà á ti ẹ̀yọ̀ kan ó lànàbì tó bá ti ká tó bá kàtà láti fàtílẹ̀ kan ṣoṣo ó wá ṣe déédé kó parí odidi alukur'an nígbà ẹ̀mẹ́fà pé ládá tó rí bẹ́ẹ̀ ẹ̀ rí pé àdáparọ́ ńláńlá lélẹ́yìn máa nàbí sallallahu alaihi wasallam ó ní àkọ́kọ́ tá nàbí kọ́ wípé ẹ̀ rí pé ọ̀rọ̀ rẹ̀ kò jọra wọn ó lànàbí kọ́ wípé àwọn fẹ́ lákọ̀ọ́kọ́ ó ní thumma akhbarani thaniyan ó lànàbí tó wá sọ fún lẹ́lẹ́kejì pàtó ti kọ́ sọ léyìí kí lànàbí tó wá fún lẹ́lẹ́kejì anna al ní tó bá tiẹ̀ wá kàtà láti bá sílẹ̀ kan ta'dilu من كل تسبيح وقع في qawl في qawl ó ní ànábì àti ọgbọ́n pé tó bá kàtà àtúbà sílẹ̀ ẹ̀kọ́ so ó ṣe déédéé gbogbo subhanallah tí gbogbo ẹ̀dá ń ṣe gbogbo subhanallah tí gbogbo ẹ̀dá ń ṣe gbogbo àfọ̀mọ́ àfọ̀mọ́ Allah subhanahu wa ta'ala tí gbogbo ẹ̀dá pátápátá ń ṣe min kulli dhikrin wa min kulli du'a ó ṣe déédéé gbogbo àzíkìrì wa min kulli du'a ó ṣe déédéé gbogbo àdúrà tí èèyàn ṣe kabiran wa sagiran àdúrà tó pọ̀ ni àbádùà tó kéré wa min al-Qur'an kọ́dà ó tún ṣe déédéé Qur'an sittata alafi marra tó o bá kàlà àtúbà tilẹ̀ kan ṣoṣo ó ṣe déédéé kóhùn ka Qur'an ní six thousand times ó ní ànábìínà ló bẹ̀ fóun ó ní lè annahu min al-azkar ó ń ṣe pé fàájì tẹ̀ wọn o àwọn àzikì náà ló wà wa min jumlatil ad'iya ẹ ti bá òní sí ó ní ó wá parí ọ̀rọ̀ sọ̀rọ̀ láti fàájì ó wá ní ìwọ̀ méjì láti làdé ìyá ó ní inú àwọn àdúrà ẹ́ àlàádì ìyá awil àlàádì ìyá ó ní jámù dùá lárúbá tó sọ mí ìgbàlá ní lárúbá tó kọ̀ rẹ̀ sí ni ó ní wọ̀mí jùmùlá ti òun náà ni dùá ù sẹ́yìn fìyì sèfí tá máa ń dákọ̀ yá àṣà sèfí ẹ̀yin náà máa gbọ́ dáadáa pé máa ń dákọ̀ sèfí jàwáìrù màání ó tún gbé ọlá wá fún sèfí náà nínú tíra wọn ó ní nínú àkójọpọ̀ àdúrà tó tún wà òun náà ni dùhà wù sèfí òun náà ni tá máa ń pè ní sèfí ó ní fàfìlìmọ́ra tìlùwà hídàtì mẹ́nìhù sàwábù sọ́ọ̀mì Ramadan ó ní tẹ́yìn bá ka sèfí lẹ́ẹ̀kan téèyàn bá ka sèbílẹ̀ kan ṣoṣo ó ní ládá téèyàn ó rí bẹ́ẹ̀ yóò ṣe déédéé ládá téèyàn bá gba àwẹ̀ Ramadan ẹ wò kaba àwọn sunfinisi àwọn sunfinisi wọ́n ti rí nǹkan gbára lé nígbà tó ti lọ wá ka sèbílẹ̀ kan ṣoṣo Ramadan náà ń dé báyìí dé ó kà òjòkó lé ó kà wọn gba ó máa jà àmàlà ó máa jẹ ogbẹ́ nu lé ni àwọn yòókù wọn jà mọ́ ara wọn òun ti gba short nù. No ó ti bàtú kọ́ọ̀sì lọ́dọ̀ àwọn náà ló fàṣẹ pé tẹ́bá láwọn súnfì ní tán bá gbọ́ tíra yé dáadáa tán bá wọnú àkídá tíra yé dáadáa wàláhì wọn ò ní kírun mọ́ wọn ò ní kírun mọ́ wọn ò ní gbàwẹ̀ mọ́ gbogbo òfin táwọn ń tẹ̀lé ní tẹ̀lé àwọn ò ní tẹ̀lé mọ́ wọn ó ti di pé àwọn èèyàn lásán ló wà fún kẹ́ mọ́ fẹ́yàwó ju mẹ́rin lọ àwọn táwọn ti ya ẹ̀hàn nínú kíní àwọn lè fẹ́yàwó hundred wọ́n lè fẹ́yàwó twenty kò sí àwọn ètò wò lè fẹ́ ẹ lọ wọ àwọn ṣéwù ṣéwù yẹn wàláhì wọ́n máa níyàwó tó pọ̀ gan ni wọ́n ní ìyàwó tó pọ̀ nítorí pé tẹ́rí ìpìlẹ̀ ìyàwó tó pọ̀ wọn àti gbogbo dáńsẹ̀ inú ẹ̀sìn dáadáa ìpìlẹ̀ náà ni pé wọ́n bìlíìfù pé gbogbo òfin Qur'an ẹsẹ̀ lè yẹ mọ́sẹ̀ lè yìí ẹsẹ̀ lè yẹ mọ́sẹ̀ lè yìí ó wà fún gbogbogbò ló wà fún pé àwọn táwọn jẹ́ àwọn ẹni ẹ̀sán jẹ́ àwọn òfin tàwọn yàtọ̀ so àwọn lè máa ń ṣe àwọn nǹkan mí ní ti sọ pé ìkan náà ọmọ súnfì yẹn ọmọ obìnrin tí wọ́n á lè léyìí ó ní táwọn bá wà ní ó ní táwọn báwọn ti jóbìnrin yìí káwọn bẹ́wò àwọn ẹlẹ́ káwọn mọ̀ wọ̀ kankan káwọn jọ ti síkì pẹ̀lú àwọn ọkùnrin ó ní wọn ò ní rí kan wọn ò ní ráyà àwọn ọ̀tọ̀ níbo ọ̀tọ̀ ní kàmí tí wọ́n máa rí wàláì ó ní wọn ò ní rí àyà àwọn ọ̀tọ̀ ní kàmí tí wọ́n máa rí ó ní ṣé wọ́n àwọn bá gbé ọtí jáde báyìí ní bá mutí ó ní nǹkan mi làwọn máa rí sí àwọn onírí sọ́tí ẹ̀sìn báyìí wọ́n sì mutí lóòótọ́ wọ́n máa mutí tó bá ti kójú kó bí ní ti báyìí wọ́n wó yẹn báyìí ti pé tọ̀ tí ò sálè jóyà yìí tí o sáájú òjì tẹ́wá ti ní àkó ah, sáájú òjì yàn yín wọ́n kàn fa wọ́n kàn gbé kíní ó gbé sílá àbújáde ó gbé sá ó gbé kò sí ìdíwèé mu ẹ̀jẹ̀ bá wọn jù kò sí tó bá wọn débẹ̀ tó tayọ kíni tó tayọ ìgbàgbọ́ ìgbàgbọ́ tí wọ́n ní sí ti ń bẹ nínú kíni ti ń bẹ nínú àjàwáìlì màání ó wá ní ẹ máa gbọ́ ó wá ní sọ́ọ̀bù rọ̀mọ́ ó ní tẹ́ ẹ bá ka sèbílẹ̀ kan irú ẹni báwọn ó ṣe déédéé pé yóò gba ẹ̀san ẹni tó gba Ramadan wa qiyami laylatil qadr yóò tún gba aládá tí ń bẹ fún sẹ́yìn bá dìde ní òru laylatil qadr wa ibadati sana yóò tún tẹ̀lé ládá pé yóò jọ́sìn fún Allah subhanahu wa ta'ala fún odidi ọdún kan lérí kó sa tèbílẹ̀ kan iná rẹ̀ lómi máa fi ń wo pé kóhun tẹ̀ wá sa tèbí bí ẹgbẹ̀rún yóò ti wá rò pé ah òun tẹ̀ ti kọjá kò sí nǹkan mọ́ kò sí kò sí ní nílé dáwò mọ́ torí ó ti wò pé ah, tèbí kan tọ́ tó bá ti tèbí tẹ́lẹ̀ lórí one thousand years láyé ó ti ta <coughs> ṣe bí ẹgbẹ̀rún ó ti owó ṣe bí ẹgbẹ̀rún ní tí ó ti kọ́fà nǹkan lọ fún un kò sí tí ò ní lè ṣe láburú ẹ̀sìn bá ń jẹ́ kí wọ́n láyà náà nù tán fi ń láyà gbogbo àwọn nǹkan mí kò sí tó jọ wọ́n ní dúnyà láì dáa náà ó wá ní wọ̀súra ti kọ́dù ó ní kọ́dà ó tún ṣe déédéé ládàá nígbà fún kéwòn ṣèkínní kéwòn kan súra ti kọ́dù iná àjẹnáwó bí ilé láti kọ́dù náà ó ní wọ̀súra ti kọ́dù mí Eh, sayyiduna radiyallahu an an sayyidil wujud ẹ̀wọ̀n kaba wọn nísìnyí alẹ́ àrọ́zim ó lé ní suratul Qadr tí ẹ̀ma kàyínà sí ẹ̀nà bíi suratul Qadr olóhùn náà ní ládàá gbogbo ládàá tó ń sọ nípa tí ẹ̀ bá gba àwẹ̀ àwẹ̀ Ramadan tí ẹ̀ bá ṣe ìbádà lọ́dún kan níbo ló ti rí sánà bíi lórí fún ó wá ní gẹ́gẹ́ bí tani ṣe fún un ní ìrò mbẹ́ ó ní gẹ́gẹ́ bí aṣíwájú òun Ahmadu Tijani bó ṣe fún òun ní ìrò tó yẹ pé òun náà gbà wá látọ̀dọ̀ tani látọ̀dọ̀ ànábì ẹ̀wọ̀n kaba wọn ẹ̀wọ̀ sánà wọn

kí ló tún ju tèbí lọ òun náà ni yá mọ́nà azhara jẹ́míìlà àṣírí kan náà tún bẹ báwọn tẹ́ bá bí wọn àwọn jára bí wọn ẹni sọ ma yá mọ́nà azhara jẹ́míìlà fún àtàwọn fi ń bẹ lójú ọ̀nà gbogbo ẹ̀la máa ń sáà tábà tẹ́ òde ìrìnsọ yàtọ̀ àṣà yá mọ́nà azhara jẹ́míìlà méje méje aláwọ̀ yá mọ́nà azhara jẹ́míìlà ọ̀sọ́tọ̀ alùkọ́bí ha ọ̀làwọ̀ yá mọ́nà jẹ́rí ra kí ní kọ́ bá ṣe máa kà á lọ́nu so eléyìí ní ti báyìí àlẹ́ àwọn sì mú ní ọlá tiẹ̀ azhara jamila àdúrà tó ń pè ní yamal azhara jamila ó ń tún dé parí rẹ̀ ó ní qala rawi ó ní ẹni tó gba ọ̀rọ̀ yìí wá ó ló sọ pé jaa bihi jibril ila nabi sallallahu alayhi wa sallam <laughs> ó ní màláíkà jibril ó ní òun náà ló mú yamal azhara jamila yìí ó mú wá bá nabi sallallahu alayhi wa sallam wa qala lahu ó ló wá sọ fún anabi pé ataituka bihadiyya wọ́n á nìyà anabi mo bọ́ mú ẹ̀bùn kan kọ́lá wa ma tilka alhadiya wọ́n lánàbí wa ní ẹ̀bùn wọ́n ló bá mi mú wá fàdákàrà hádà dùá ó wá bẹ̀rẹ̀ sí sọ àdúrà ìfà nàbí sallallahu alayhi wa sallam wa qala Allahu sallallahu alayhi wa sallam ànàbí wa bi Jibrilu pé ma sawabu man qara hádà dùá ó wá ní ìrẹ́ Jibrilu pàtó ẹ̀bùn tó bá mú wá yìí kí ni ẹ̀san tí ń bẹ fún ẹni tó bá kà á ó ní fa qala lahu Jibril Jibrilu wa sọ fún pé ẹ máa wò yàmú ẹ̀zá àlìjẹmíla ẹ lè rí inú kankan ní àdìsí ànábì ẹ̀dí báwọn níbi ẹ lè rí nínú tíra àdìsí kan nínú gbogbo àdìsí ń bẹ láyé nínú àwọn tíra àdìsí ànábì ẹ lè rí kọ́dà àwọn tíra àdìsí tán parọ́ ìmá ànábì nọ̀dú dọ̀íf ẹ lè rí bẹ́ẹ̀ amọ́lá ti já ní òun gangan àwọn náà lè rọ́ fúnra wọn wọ́n sì ti ànábì tọ̀ ọ́ ní ànábì wa sọ fún jìbìlù wa sọ fún ànábì pé làwíjàmà wọ́n lànà bí wa lórí jìbìrì wa sọ fún pé ọlá ti ń bẹ fún yàmọ̀ àzá jẹ̀mílà ni pé kí gbogbo àwọn màláìkà ti ń bẹ ní sánmà méjèèje gbogbo màláìkà ti ń bẹ sánmà àkọ́kọ́ sánmà ẹ̀kejì sánmà ẹ̀kẹta tó dé sánmà ẹlẹ́ẹ̀keje ó ní sánmà pawọ́ pọ̀ àlá ayẹsìkò ó pé káwọn ṣe ìròyìn káwọn ṣe ìròyìn àdúrà yìí fún ọ káwọn sọ ọlá ti ń bẹ ń bẹ fún ọ máa wà sọ fún hu ìlà ìyá omi kìyàmù ó ní wọn ò lè rí ìròyìn fún ọ tán ó ní wa kullu wahidin yasifu ma la yasifu al-akhar ó ní ìkíní kejì inú àwọn màláíkà yóò máa ròyìn rẹ̀ ní ìròyìn tó jẹ́ pé màláíkà mi ò ròyìn rẹ̀ fún ọ tẹ́lẹ̀ ìbá tó bá ròyìn rẹ̀ tẹ́lẹ̀ ìbá tún dé ìròyìn tiẹ̀ tó ń bá tún ròyìn yóò tún dékíní yóò tún yàtọ̀ sí eléyìí ó fala yaqdiruna alayhi ó ní wò lé dékíní wò lé lágbára láíláí láti ròyìn rẹ̀ ó ní wa min jumlati dhalika anna Allaha yaqulu fihi ó ní nínú ìròyìn tí ń bẹ́ẹ̀ òun náà ni pé Allah subhanahu wa ta'ala ó ní Allah subhanahu wa ta'ala sọ nípa kínáfókọ̀ rẹ̀ yìí nípa àdúrà sádákọ̀ yìí pé àtíhì nínà sàwád ó ní ilẹ̀ jìbìlù fún un ní ládá fún un ní ẹ̀san bí àdàdì máa kọ̀lákù ẹ̀san tó tó dédé òǹkà ntẹ́mi ọlọ́run dá fi sàmàwád ní gbogbo sámàyányá ẹ̀dí báwọn ní ti wà fìlì janna àti gbogbo ọ̀kà èèyàn tí mo dá sínú àlùjánnà والنار أتنا وفي العرش أتبي على العرش والكرسي أتي أجا الكرسي الله سبحانه وتعالى دي قال ونكوكم وعدد القطر àti dèédé òǹkà ẹ̀kíkà kọ̀ọ̀kan tí máa ń kán ibi òjò wàlmọ́tọ̀rọ̀ àtòjò wàlbihar àti dèédé òǹkà odò wàádàdì hasọ àti dèédé òǹkà àwọn òkúta wẹ́ẹ́rẹ́ tí ń bẹ ní gbogbo àgbáláyé wọ̀rọ̀mùlì àti gbogbo òǹkà yẹ̀pẹ̀ tí ń bẹ wàmìjúmùlà ti ha àìdán ó ní nínú ọlájú wọn bẹ fún ni pé anàláha yu'tihi sawaba jami'il khalai ó lẹ́nu tó bá ṣe Allah subhanahu wa ta'ala fún nídìí gbogbo ẹ̀san gbogbo ẹ̀dá gbogbo lára tí gbogbo ẹ̀dá ò ní láyé yìí yóò wá fún òníkan ní ó ní Allah wà fún ẹni tó bá ka ẹ̀ eh, kí rẹ̀ yìí yamana zaal jamila sásọ yìí ó ní Allah subhanahu wa ta'ala ó fún ní déédé ẹ̀san sẹ́fúntì ànábì ọlọ́run ẹwà burúlálá ó ní yóò fún ní déédé ẹ̀san sẹ́fúntì ànábì ọlọ́run kulluhum ballagu risala tó yẹ pé gbogbo àwọn ànábì ọlọ́run tá à ń sọ yìí kìí sọ ànábì lásán wọ́n tó jó jíṣẹ́ gbogbo wọn ni wọ́n jíṣẹ́ ẹ̀dí báyìí ila gairi dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú kíni ila gairi dhalika wa hadha hadithun sahihun ẹ̀wọ̀ wá onídùn ó ní tóun sọ yìí <laughs> ó ní àdìs lálàáfíà ni ẹ̀dí báwọn nídìí ó láti tó lálàáfíà ni láwọn ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ wádìí ẹ̀ ẹ̀dí báwọn nídìí ẹ̀ rí pé àdìsí kan ni tẹ́ ẹ̀ ní rí tó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam so ó wá fẹ́ sọ̀rọ̀ nípa salatul fati lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam nípa rẹ̀ fa akhbarani awwalan olówó akọ́kọ́ fún onírò lákọ̀ọ́kọ́ ipe anaha bisitumiati alfi salat tó ṣe dédé six hundred thousand salatu wàkútù lahu alfi jẹ̀mí tilka salat ajirun ajiru mansala bisalati bisalati fati olówó abẹ́ lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam pé ṣé ẹ̀san tó ń sọ yìí ṣé ẹ̀san ń bẹ fún gbogbo ẹni tó bá ṣe àsàlátù pẹ̀lú salatu fati ẹ̀sìn báwọn nìyí tó ṣe àsàlátù fún anabi pẹ̀lú àsàlátù tó yàtọ̀ sí asalatul fati ó wá ní yasulu fi kulli marratin minha ajru man salla bi sittimi'ati salat mufrada ó ní yóò ṣe déédéé ẹni tó bá sàlátù bá anabi sallallahu alayhi wa sallam ní six hundred thousand asalatu tó yẹ pé asalatu míì ni tó yàtọ̀ sí kíni tó yàtọ̀ sí asalatul fati níbòmíì bákan náà ó tún sọ ń bò míì ó ní sàlátù fati tẹ́rí ó ní sàlátù fati kèé sí ọ̀rọ̀ bákírí ó ti bá wọn ó ní àgbàlá tó bá jẹ́ rí òun lẹ́yìn sàmì ń tààlí fi bákìrí ó ní kèé ṣe bákìrí òun gangan ló fẹnu ara rẹ̀ ló fi sọ àsàlátù yìí ó ní bóyá ni pé sàlátù bá ti tẹ́ rí ó ní nínú wáàyí ni ó ní wọ́n gbé wá ni wọ́n wá gbé wá pẹ̀lú wàhálà nínú wọ́n kọ́ sínú wàhálà kan tó yẹ pé látara ìmọ́lẹ̀ láwùjọ kan tó jẹ́ pé látara ìmọ́lẹ̀ ni wọ́n ti kọ́ náà fi kọ́ sàlátù fàájì ó ní wọ́n wá gbé wá fún ẹni tá ń pè ní bákìrì yìí so ó ní wọ́n gbé wọ́n gbé àsàlátù yẹn wọ́n gbé wá fún bẹ́ẹ̀ so àwọn ẹni tìrìtì nǹkan pọ̀ ṣe pé àyè lè má gbà wá láti máa ka gbogbo ẹ̀ níjòkó ẹ̀ kan tó yẹ pé a máa kà á díẹ̀ díẹ̀ ni nínú àwọn nǹkan tí wọ́n sọ nípa sàlátì fàtì yẹn tó wá jẹ́ pé naam ó làgbé mo ti ríbi tí ń sọ yìí naam ó wá ní ọ̀là ṣẹ́ìkú anìhù ó ní ṣẹ́ìkú sọ nípa sàlátì fàtì ó ní wà àkbárọ̀ ní sallallahu ó ní ànábì sallallahu alaihi wasallam fóun nírò annaha lam takun min ta'lif al-bakri ó ní pé bákìrì tó ń dákọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ àsùdíkì sani ó gbèlú misra pé fóun ló kọ sàlátù fati ẹ̀ sínú tíra wíńdàtù ìjàbùbù rẹ̀ òun ló kọ síbẹ̀ ó ní ànábì wa sọ fóun pé bákìrì kọ́ ló ní o <laughs> ó ní bákìrì kọ́ ló kọ́ fúnra rẹ̀ o ẹ̀ ó ní ànábì sọ pé ó ní walakinnahu tawajjaha ila Allahi muddatan tawila ó ní bákírí yìí ó dájú pa Allah subhanahu wa ta'ala lásìkò tó pẹ́ ayyamna hu salatan ó ní pé ká nàbí sọ̀lá ó ní ká Allah subhanahu wa ta'ala kó fún un lọ́rẹ̀ kó tàwọn lọ́rẹ̀ àsàlátù kan fún ọdún àti bá nàbí sallallahu alaihi wa sallam fiha thawabu jami'i salawat tó jẹ́ pé ládá tí wà bá sàlátù ládá gbogbo àsàlátù mi ni wasiru jami'i salawat tó sì jẹ́ àsírí gbogbo àsàlátù yányá wàtọ́lá tọ́làgùrú múdàtàn olówó abẹ́rẹ̀ sí bèèrè kìíní ó bẹ̀rẹ̀ sí bèèrè lọ́wọ́ Allah subhanahu wa láì máa yé gbà fún máa jábà Allahu da'watahu ó lẹ́yìn ìgbà yẹn Allah subhanahu wa ta'ala ó sì wá gbọ́ àdúrà rẹ̀ ó ní wàtá níbi sallallahu alaihi wasallam tó wá gbọ́ àdúrà rẹ̀ fa'atahu al-malak ó ní màláìka ti mú bó ti wá bá a nu bi hadhihi salat ó ni ewé tíra ثم قال الشيخ رضي ثم قال الشيخ وقال الله عز وجل síbẹ̀ ni àmì mi ò ní sẹ́ni o ó ní ثم قال الشيخ ó ní ṣéèkù wọn ṣe kí ni ṣéèkù tún wá sọ báyìí pé وقد كان أخبار sallallahu alayhi wa sallam عن ثواب الاسم الأعظم فقلت إنها أكثر من فقال صلى الله عليه وسلم وأعظم منها ولا تقوم له عبادة قال رضي الله عنه في المرة الواحدة من الاسم بست آلاف مرة من صلاة الفاتح لما أغلق والمرأة الواحدة منها تعدل من كل ذكر ومن كل تسبيح ومن كل استغفار ومن كل دعاء في الكون صغيرا أو كبيرا ستة آلاف مرة كما سبق so in tó ti fi sẹ́yìn òun náà ló tún sọ nípa kíni nípa salatul fati ó tún wá fi kíní kan lékún níbí yìí ó wá ní mazakara ó ní ó ní ẹni tó bá salatul fati yìí ó ní lizakiri alfati ẹni tó bá zikiri pẹ̀lú salatul fati yìí ó ní yóò máa ní Ah, eh, títàtà àlàf yóò ní six thousand mẹ́ndíkìrì kúlẹ̀ hayawan dédé six thousand ìrántí tí gbogbo àwọn ẹranko tán bá ń ṣe àwùjàmọ́ àbáwọn kan àwọn kan tí èmi bí igi bí àwọn kan tí ò lẹ́mìí ẹ̀sìn báwọn nìsín ó ní wàdíkìrì jamadat wàdíkìrùha lèlísìmì lùfáìm bíha lè anna kúlẹ̀ dárò tí ń fi lùkàún láha ismun qa'imatun bihi ó ní torí pé gbogbo àwọn nǹkan kakọ̀ ọ̀kan tí ń bẹ láyé kúlẹ̀ dàrúwà gbogbo àwọn nǹkan kéré bíi atom tí ń bẹ láyé ó ní gbogbo ẹ̀yẹn ló ní gbogbo àdìkìrí tá máa ń ṣe ó ní báwọn nìsín ó ní fàámàlì àyàwà náà ó ní òláwọ̀ ẹranko tiẹ̀ fàákàrù ha mọ̀tẹ́lifà ó ní ìrántí tàwọn tó yàtọ̀ tá ló tún sọ lẹ́yìn náà fún ó ní ìrántí tewó tàwọn ẹranko ó ló tún yàtọ̀ ó ní wàhádà má àkùbára bíi sayyidul wujud sallallahu alayhi wa sallam

àtàlátà nàbí kọ́ àwọn sàábé tó kó náà sọ̀rọ̀ Ibrahimiyya tẹ́yìn bá ti wá fẹ́ dá tiẹ̀ lẹ̀ tó fẹ́ hun tiẹ̀ lẹ̀ àbí kó dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn òun náà ní tó tẹ̀lẹ̀ sáwọn Tijaniyya tó jẹ́ pé tẹwádìí tó wà nù kíra yìí ẹlòmíì ó dìnnà rẹ̀ yóò ní rárá yóò lòun ò gbà gbọ́n tóun yóò ní kò ní bẹ́ẹ̀ àmọ́ ni kò yẹ kó ní nǹkan ìkànnú àwọn tó tó jẹ́ ògbóǹtarìgì níbi súfí ṣe pé gbogbo àwọn èèyàn lónìí gbogbo àwọn èèyàn máa káàkiri wọ́n máa gáúsù wọ́n tẹ̀ òun gáúsù ààrẹ ní gáúsù ẹ̀sìn bá ń sọ oní gáúsù lòun oní kìjìpá oní gáúsù lòun àbí oní kìjìpá sọ báyìí níbi fídíò nìkejì ọ́díò oní kò sí tó tó sàlátì fàájì oní kọ́dà ìrún táǹkì oní kò tó sàlátì fàájì fídíò rẹ̀ ń bẹ tó bá fẹ́ ní mo lè fún un ṣe pé ó ní pẹ ẹ gbọ́ báyìí ó ní ẹni ó ní kíní ó ní kí ló tó ó ní kí ẹgbẹ tó sọsọ láti fàájì ó ní tó bá kírun tó bá kírun àyílà ó ní ládàá kan ló gbà tó bá kàlá sárì ó ló gbà ládàá kan tó bá kí mọ́bí ó gbà ládàá kan tó bá kí sáwó gbà ládàá kan ó ní àmọ́ tó bá ka sàláàtì fàájì lẹ́ẹ̀kan ṣoṣo ó gbà ládàá ọgọ́rùn ẹ lákun kí ni sọ fún yẹn o sọ fún yẹn pé àmọ́ kírun mánu so òun náà ló fà ibi tán ti rí i pé káwọn bá kírun má àbí ká má kàrún kún àbí ká dé ipò kan ká sọ pé àwọn ti kọjá àrùn ní ìparí Bakri kínákọ̀ Ali Ar-Razi inú tíra Zawahirul Ma'ani náà ni ó lóun béèrè lọ́wọ́ àfa àwọn Ahmad Tijani níjọ́ kan wípé iṣẹ́ tánàbí sallallahu alaihi wasallam tánàbí bá jẹ́ fún yàn nígbà tánàbí wà láyé mẹ́sẹ̀jì tánàbí mú wágbà tó wà láyé àti tánàbí sọ nígbà tánàbí kú tán ó ní sí àtọ́wà láàrin méjèèjì Ahmad wa wá fún létí pé ìyàtọ̀ wà ń bẹ ó ní mẹ́sẹ̀jì ànábì sallallahu alaihi wasallam tánàbì sọ́ngbà tánàbì fi wà láyé gbogbo àwọn àdìsí ànábì gbogbo àwọn àyà alukur'an ó ní eléyìí wà fún gbogbogbò ló wà fún ó ní èyí wà fún kíni ó wà fún gbogbo àwọn èèyàn lápapọ̀ ó ní ẹ̀rí eléyìí táwọn wá ń sọ yìí ó ní yìí ti parí nígbà tánàbì ti kú mẹ́sẹ̀jì ti parí nígbà tánàbì ti kú ànábì ò lè sọ mẹ́sẹ̀jì wọn ó ní àmọ́ ìta ànábì máa ń sọ lẹ́yìn bàtà ànábì kú tán ó ní yìí ń wà fáwọn ẹ̀sà èèyàn ni pé ànábì ó tún máa bá wọn sọ̀rọ̀ títà kí àmọ́ òfìdé ni pé yìí wà fáwọn ẹ̀sà èèyàn pé àwọn máa ń gba wá àyíká tó dà ànábì sallallahu alaihi wasallam tánàbì ti kú so inú rẹ̀ náà ni wọ́n ti rí gbogbo orú àwọn eléyìí kò wá sẹ́ni tí ó rí ojú ọ̀nà tí ó yàtọ̀ sójú àwọn sàábé àbíkó ṣe kí ni àbíkó rí ojú ọ̀nà àdáadáa lẹ̀ so gbogbo eléyìí ní ti aka fúnra wa kábàá lè mà pé kìí sẹ́nìkan ló kọ́ ọ́ báyìí kí àbá súnà kan ló bá gbé kalẹ̀ nísìnyí káì ẹjá gbọ́rọ̀ tó báyìí kí àbá súnà kan ló bá gbé kalẹ̀ nísìnyí tó wá kọ síra tó ní ah, àwọn zúbí wọ́n máa wí nǹkan báyìí àwọn tìjàní àwọn máa wí nǹkan báyìí wọ́n ní ẹ̀ eh, ìrọ́lọ́pàá máa wà kí ni wọ́n wí tẹ́lẹ̀ wọn ò ní sọ kádà dáńpa wọn tẹ́lẹ̀ so eléyìí náà ní ti àwárí pé inú tíra àwọn gàgà ló tó jẹ́ pé kò sẹ́ni tí èsà láì mọ́ ní irú tíra àwọn tí ẹ̀ bá ti wá gbogbo eléyìí tí ẹ̀ bá ti lẹ́yìn wá gbà gbọ́ pé ẹ èmi ò gbà gbogbo eléyìí gbọ́ o àyàfi kúrú ẹni bẹ́ẹ̀ jìnnà sí gbogbo oníjẹ ojú ọ̀nà súfì nítorí pé kò sí ojú ọ̀nà súfì kan tẹ́ẹ̀ ní máa bá gbogbo àwọn nǹkan kàyéfì báyìí bẹ́ẹ̀ léríṣiríṣi àbí kéèyàn jìnnà sórí ọ̀nà súnmí pátápátá kó wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam kó wà lórí ojú ọ̀nà àwọn sàábé so eléyìí òun yóò jẹ́ kéèyàn orí ojú rẹ̀ Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ ọ̀gbẹ́jà kìámà eléyìí yóò jẹ́ kéèyàn wà nínú ọmọlẹ́yìn ànábì tí ó bá ànábì wà àlìjẹ́nà tó bá jẹ́ ọ̀gbẹ́jà kìámà abẹ́ Allah subhanahu wa ta'ala kuma za sí àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó fi sai wani ní da nabi sallallahu alaihi wa sallam innahu waliyu dhalika wal qadru alayhi hada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk